kákọ bí àràdé o kígan lógun gbàgan lógun ọ̀tá pìtì sọ́ra ẹ̀dí kànnàkànnà iná korí ilé fẹ́jú kẹ́kẹ́ omi mi tó mi gbogbo ìlú títìtì lákọ bí àrà ń bínú lọ́wọ́ ìlú ò fara rọmọ ẹ̀wí fún paagun rónkẹ́ odùsànyà alágbára obìnrin kò ṣọ́ra sinimá titun lákọ bí àrà iṣẹ́ ńlá ni big music and films ló gbé jáde. Ah! lákọ bí àrà yà kí n nana gbóná bí ẹlẹ́gùn sànpọ̀nà sànpọ̀nà ògbóná ẹlẹ́gùn ẹ̀ ló gbé. àkọ́bí ara ni ẹ má dalẹ̀ ilẹ̀ a máa bí ni. òjò tá a gbẹ́dọ̀ la pàpà pẹ́jà lábí àpábí ìtẹ́ pọ̀ ni tó ń tẹ́kù wọn kó lódò. eléṣìírí àkókò gbéra ń lẹ ọ dìde ewé ni o fi gbéra. fákífà kan ò lè borí èjì ògbè súnmílẹ̀ kan kú. ọ̀nà pàkìtì ọ̀nà bomi mọ́lẹ̀ ìpàdé omi àtọ̀nà ó pín sí mẹ́ta ọ̀gbọ̀gba. èrò nù àtúkà. bákan ara wa nípa lókè olùsáyà tó náà gbọ́ mẹ́lẹ̀ ogun bí àlè ojú fojú ní jẹ́wọ́ ojú bá jẹ́ eré kárí kàdá ìkàtẹ́ wọ̀rọ̀ lálẹ́ ọ̀run bá polówó lọ́jọ́ tí wọ́n ń sọdún ẹ̀wọ̀ sinimá ti kọ́ lákọ̀ bí ara lẹ́jù ayọ̀mídìí ọ̀nà ọ̀làpọ̀ ọmọ ológo ló pẹ̀lúsì ẹ̀ láfin kalẹ̀ zanabi sogun ló direct ẹ̀ mr tang ló coordinate ẹ̀ starring bọ́lájà muso mr latin tapa president lókè olùsáyà flẹ́kì ayọ̀mídìí ọ̀nà ọ̀làpọ̀ ọmọ ológo fatayo olúwalalúdẹ olúwa tó sí ayẹni legend ìyárokò ìdòwò adẹ́nẹ́kàn káyọ̀dé akíndínà mr paragon adébáyọ̀ orílẹ̀-àdìmọ̀ àgbẹ̀tàwọn adétòyè ayọ̀rìndí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láìta àpàkọ́lé ẹ̀rí àkọ́bí ara subtitled in english ó ti jáde báyọ̀ màkàtẹ́gẹ́dẹ́. sí olóyè ọ̀tún ni o bó ṣe pàwa náà ní pàjáwìrì nìyẹn o ṣáà ní ká máa bọ̀ wá sáàfin ká máa bọ̀ wá sáàfin àmọ́ nǹkan tó dé o. alẹ́ ni tó jókòó yìí. Ah, kábíyèsí olúwa mi olóyè ọ̀tún náà lábẹ́ o òun ló lálejò a sì tí ìmọ̀ bá lejò ṣe jẹun. kábíyèsí o kábíyèsí ẹ má bínú pé a pè ní ìpè pàjáwìrì ẹ ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ gangan ni pé ọ̀rẹ́ mi lélẹ́yìí èmi náà dẹ ni mo mọ bó ṣe padà wá sílùú yìí tó wá kó owó sílẹ̀ láti fi ra àwọn ilẹ̀ torí àwọn companies tó fẹ́ kọ́ jẹ́ kóun náà kó fẹnu ara ẹ̀ kó sọ ogun nǹkan tó ṣẹlẹ̀ kó má dà pé ọ̀tún ló ń sọ̀rọ̀. kábíyèsí mo kẹ́yìn olóye o. akí ẹ̀jọ̀ rẹ̀. ọmọ akin owó yẹlé lórúkọ mi ọmọ bíbí ojú mi nìyí ọ̀fọ̀ ṣẹ̀ mí. ńlá ló ṣẹlẹ̀ sí i. Eh, eh, eh, nínú ìlú wa tá àní rí jàǹbá àní rọ́fọ̀ gbẹ̀gà ìlọsíwájú láwọn ará jọ tó bá ṣẹlẹ̀ ní kó o sọ gangan gangan ṣùgbọ́n àbúrò ní kọlẹ̀ tí wàá lòlù yìí. ìwọ just go straight to your point please do that. ẹ ṣe sà òkè òkun ni mò ń gbé it's over twenty years tí mo ti kúrò nínú ìlú yìí mo wá rí pé nígbà tí. ọ̀rẹ́ mi ọ̀tún ìgbà tó ń kúrò lọ́hùn tó wá sí ilé àwọn nǹkan ribiribi tó ń ṣe òun ló interest mi láti kéde náà padà wá sí ìlú yìí láti lè máa da iléeṣẹ́ ńláńlá lẹ̀ àní ìrẹ̀dẹ̀ ṣe dé mo gbówó láwa in dollars ṣàdédé ni mo jọ tẹ ọ mi ni mo jẹ̀rẹ̀ àwọn ìgárá ọlọ́ṣà. àtọ́ ah, gba gbogbo owó lọ́wọ́ mi. Ah. Ah nínú ìlú wa ẹjọ ṣe nínú ìlú wa yìí àbí ibo ẹgbò tẹ́tí ah, ah, nínú ìlú yìí nínú ìlú yìí nínú ìlú yìí lókè ọ̀hún ah, nínú ìlú wa bẹ́ẹ̀ ni ẹ ò kọ́ṣẹ́ o kábíyèsí ọ̀kọ́ṣẹ́ náà tó tọ́. panic o o ti yé sìn ẹni máa bẹ̀rù tọ̀tọ̀ ẹ̀ náà sìn kò sọ̀rọ̀ ọmọ ojú o tó ti yé sìn wọ́n ní pé sinimá tó láṣọ jẹun tọ́lé nǹkan náà ṣé àwọn ọgbọ́n àwọn akọ́jọ́ pé orí ẹ̀gàn ń takú always ṣàánìṣá àwọn ìyá mi iná tọ́ iná tọ̀ ẹ̀jẹ̀ máa pop every time everywhere ni o ṣé rí i pé ọlọ́fù wá sọ́wọ́ pé àwọn kan àwọn ọ̀sùn ládùúgbò àbí pé ní àwọn kọ́mẹ́ntì kan gbogbo àwọn ọ̀rá gbé ibà pé àwọn ọmọ ṣíbì ni wọ́n ọgbọ́n ìwọ sọ̀rọ̀ lórí ẹ̀ o wọ́n fọ́ o ó ti yé sí i Hundred. fọ́ ọ̀rọ̀ fọ́ wáyé wọn àti fún àǹtí tèmi nìyẹn o hundred. bàtà kúrò mẹ́ta you no dey cap rubbish now wetin dey worry you ah, oní ká máa fọ̀ ká máa fọ̀ bíi ìdìbò àwọn ìgbà ọ̀là ní fọ́ọ̀là kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ ní ká máa fọ̀ jọ kí ló gbójúlé gangan kí ló gbé mi gangan ẹwọ́ ẹjọ́ tèmi jà yín o tẹ́ ẹ̀ bá ní fọ ẹwọ́ níbi tá a dé yèmí ti fọ́ gangan mo ti fọ́ breast ẹ wo advice tèmi ní fún yín ni pé lọ́wọ́ yìí ẹ jẹ́ ká relocate ẹ jẹ́ ká jápa atẹ́ẹ̀mù tèmi nìyẹn fọ̀ náà ẹ jẹ́ ká jápa ẹ jẹ́ ká jápa àṣàkẹ́ ah ó máa ń dùn mí gan ibi tó bá yẹ kéèyàn ti bá ọgbọ́n tó bá bá àgọ́ ń bẹ̀ ó máa ń dùn mí ó máa ń ṣe mí bákọ̀bákọ̀ lára jọ́ tóbi ọ̀nà ilé mélòó láti fọ́ ilé ọ̀sùn mélòó láti ṣe ìṣúbì mélòó láti lọ ọ̀pẹ̀t ọ̀pẹ̀ṣọ̀ mélòó láti lọ fún tó fi ló fi sú ẹ tó fi láti cast ọ̀gbẹ́ni wá iṣẹ́ ilé àṣekú ni o iṣẹ́ ilé mi máa fi lọ́mọ lọ́wọ́ ni èmi máa fi iṣẹ́ ilé mi lọ́wọ́ àti ṣe àdúgbò àdúgbò àti ìbùkún dáadáa àdúgbò àdúgbò àdúgbò àgbẹ̀dẹ̀ àdúgbò àwọn olówó tó yapa ni àgbà abúlé pàbí olóburúkú ẹbí gbowó lẹ̀ wà nígbà òsì wọn ládùúgbò yìí sá nígbà wọn yá mi sọ níṣẹ́ fún wọn ládùúgbò yìí. bàbá mi wà á yára ń kan mi gbogbo àwọn kan fẹ́ jápa àwọn kan fẹ́ bọ́ọ̀bù yẹn kò ké mi o. wọn kọ ibọdì náà. ní babaláyé kan ó dẹ̀ gbé dání gan tá a bá ṣiṣẹ́ yẹn we are made for life maka you go run am wetin go happen. mula mula bẹ́ẹ̀ni bá ti gbọ́rọ̀ píṣọ̀ bí mi ṣe máa ń over kakú nìyẹn bí mi ṣe máa ń over kakú nìyẹn ní káàtì ọ̀ execute ẹ̀yìn èrò láti ìlú account wa ẹ bí ṣe máa ń over kakú nìyẹn jọ tó lọ lọ kí ló ṣe lẹ́yìn gọ̀ọ́sẹ̀. bábí wa bọ̀rẹ̀ ẹ̀bẹ̀ sí náà ọ̀hún tó ṣẹ̀nà àṣọ́gbó láriwo ni nítorí wàá yíyan wáyé kó yẹ náà ni ọ̀sán àárín àrífẹ́ ọmọ ìyá ni wàá àrífẹ́ ọ̀rẹ́ náà mọ́tò mọ́ yẹn sọ ládùúgbò yìí sí i ó ní ládùúgbò mẹ́fì àdúgbò yà sọ pé òun ti mú sẹ́wọ̀n ládùúgbò yìí sí àdúgbò yìí ṣe pọ̀ àti ṣe nǹkan náà àwọn ìyá mi tẹ̀lé búdú àdúgbò yìí náà tẹ̀lé búdú tẹ̀lé búdú náà kó píọ̀ náà ó wà ládùúgbò yìí ó ah, ní wọ́n fura sí wa fura sí wa wọ́n láti wọn ní ẹ̀ o àwọn oṣù ni. wọ́n fi gbàgbé jàre ah, èwo ni oṣù èmi ò wo bí mo ṣe ò jalè mọ́ mi èmi ò bá yín jalè mọ́ ẹ̀yin lè máa ọsùn ọsùn wèrè tẹ́ ń sọ yẹn ó lè ní èmi ò dẹ̀ bá yín jalè mọ́. àwọn ọkọ̀ ọkọ̀ ọ̀run ayé ajé ń gbọ́ àgbà wòlíì kí ló ń ṣe. azula. Ah. àgbà máàmù kí ló ń ṣe. azula. àgbà àwọn òkè òkè pẹ̀sì ni o kánsẹ́lọ̀ ni o pẹ́sidẹ́ǹtì ni o sínétọ̀ ni kí ló ń ṣe. ọ̀nà azula. àwọn ìyá mi ọdún ti uba ìwé ọba ń ké kí ló ń ṣe. azula náà sọ́bọ̀tà kékeré sọ́bọ̀tà kékeré. àwọn náà wọ́n zùn náà ìyá mi ìyàwó jalè. èmi ti já yín o me am out ọwọ́ mi méjèèjì báyìí mo ti kó So mo ti kó sókè ẹjẹ bàbá mi sọ wèrè. àṣàkẹ́ ah. sọkọ́ lọ́rùn àṣàkẹ́ sọ ẹ̀wí ẹ kó ti lọ ẹ kó ti lọ ẹ kó ti lọ sẹ wàhálà yẹn mọ ilẹ̀ ìṣá tó wà lọ láyé lẹ́lẹ́ ìmọ̀jú sá tí màá padà nù lẹ́sùn mọ́ sá. a laka kò tó yẹn laka omi na kò tó yẹn. ẹ yẹra bùsẹ̀ àwọn yẹn obìnrin lásán ọ̀tẹ̀ ìtọ̀. obìnrin ni kí ló expect kò ṣe alẹ́ ìtọ̀ ni ẹ̀rù bá ní ìfilẹ̀ ó sì máa tán ẹ̀rù. àtàkẹ́ tó ṣe àbọ̀ wáìn mi wáìn tó ṣe àbọ̀ plé tó ṣe àbọ̀ plé mi ni sá ṣé kéèyàn máa lè wá sílùú bàbá ẹ kó wá invest is it a crime. Um, not at all sir kò ń ṣe crime kẹ wá sílùú bàbá yín kẹ wá ṣe nǹkan tẹ sọ pé ẹ fẹ́ ṣe i think what just happened nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ um, ẹ jẹ́ káwa ṣiṣẹ́ lé lórí. nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ọlọ́pàá ṣé nǹkan tó máa sọ nìyẹn ṣé oyè tọ́kì ni ohun tó ti ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ mo sọ fún yín nínú cctv clip tí mo rí ipe òtó wà nù clip yìí ó jó èèyàn tó wà láàfin ẹ jẹ́ ń bá mi argue. Um, no um, mi ò argue pẹ̀lú yín nǹkan tẹ́ sọ ni pé ẹrú èèyàn tó jó èèyàn kan tẹ́ pàdé láàfin and mo dẹ̀ wò pé ok ẹ ti gbéṣẹ́ fáwa but the point remains that a ò kò lè lọ ká wọnú ààfin lọ we just don't enter the palace and carry a sitting king pé because of assumption àbí nítorí pé a rí àwọn protocol wà àwọn steps wà tá a máa take ká tó lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn that's what i'm telling you. my darling sister torí pé ojú obìnrin ni mo fi accept kò jẹ́ IPO case because obìnrin máa ń ṣiṣẹ́ diligently. exactly èèyàn tí mo rí yẹn ó jọyàn tó wà nù ààfin yẹn. Um, a máa ṣiṣẹ́ lé lórí ẹ kàn fún wa ní time we are working on it and we are on it already. like how many times how many days how many weeks. I'm talking about huge amount of money. Um, sir, um, on that note, a lè fún yín definite time because investigation might run so a máa tẹ̀lé gbogbo protocol to yẹ cartel. We cannot tell you it will be in days, it will be in weeks or it will be in months. Just give us time. A dẹ̀ mama carry yín along bàbá ṣe ń And again, oh, what I know, lọ sí ibi tẹ̀lọ́ yẹn, owó Because now in Nigeria, The proper way of doing big transactions is through transfer. Anything larger than 20,000, 100,000 should be done via internet transfer. Ah, lè might be large amounts carry more. You don't go with big cash anymore. Police, this, this Africa is a mess. My own money. Um, I just collect all the money from the bank to the hotel. Um, with due respect, sir, Africa is not a mess. Africa is the greatest. You said I should not withdraw my money. That's what you're saying. I'm not saying you should not withdraw your money. Tẹ́bá my withdraw Emma, withdraw large amount. Nǹkan tó attract want tó buy báyìí uh, But um, <laughs> that aside, Emma, má we will do the proper investigation and we will get you. You're promising me that? I promise, it's my job. I love the way you talk. <laughs> Thank you very much. <sighs> and I'll get back to you when everything is going on. So I think I should take my leave. Are you like count on you. Mm -hmm. Okay, let me find something to you. Ah, no, no, no, no, no, sir. Ah, ẹ má ṣe yọnu. Jẹ́ kí n fún I ever share ṣe no sir. Um, it's not allowed, sir. Wow, thanks thank, so much. Thank you, sir. We ṣe go. Yoba, ọba, going. ń gbọ́ yín. Àdéhùn mi, ọkọ ọmọ bárìn ilẹ̀ mì ọmọ olóde ńlá ó máa gbé ìsàsùn tọrọ fálàgbé. ìyọba. ọkọ mi adéhùn mi pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa tó ẹ lọ́wọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi pàmùkù pẹ̀lẹ́ nǹkan kan lèèyàn ń ṣe tó níyì òun náà lèèyàn dẹ̀ tún ń ṣe tó fi ń tẹ́ ó ti ń dójú tì mí èyí tó ń ṣe yìí ó tó ṣàánú mi. ìyọba gbogbo àṣà mọyìn yìí ò yé mi. àdéhùn ò ah, gbọ́dọ̀ sọ pé kò yé lémi kan ìwọ kan ó mọ tí mò wí ó yé mi ó dẹ̀ yé àlọ́ tó gẹ́. ìyọba láwọn mi báyìí òun ni bàtà ń ké lótú ìfẹ́. wọ́n sọ bẹ́ẹ̀. ohunkóhun tí ó bá jẹ́ ẹ ṣàlàyé fún mi. bẹ́ẹ̀ ni. <laughs> ọba adéhùn ṣíwọ́ olè jíjà èyí tó o jà lólè o tó gẹ ẹ o tó. ìyọba mi ò jalè mọ́ ọ. ìyọba. ọba ìlú àjàkáyé wojú mi lémi kan ìwọ kan ṣíwọ́ olè jíjà èyí tó jà lólè ó tó gẹ̀ẹ́. lọ sí ní rè kò tí lọ wọ rè alfa wa ti sí fún mi náà máa gbàgbé sí forget my brother ẹ̀gbọ́n rẹ̀ kò sí ọ̀rọ̀ nǹkan ti lápapẹ̀ tí ti ṣe fún ẹ̀ ẹ̀gbọ́n kò sí ìyàwó wọn sí ìkọ̀kọ̀ wọn. olórí run mo ṣàǹwọ káàkiri pé nbolo wà tí túmọ̀ alẹ́ àjẹ́ kí n gbà rán tí àwọn fúlàní ń da mọ̀ọ́lù gbà ṣáájú ni tí wọn náà wàá fẹ́ da ọmọ ọlọ́mọ gbanú abẹ́ òròǹbó òròǹbó ibẹ̀ la gbé ń ṣeré wa. o ò lélẹ́ kankan tó sí wo tí ẹ̀ ń sọ tọ̀rọ̀ fún ọ tí wọn náà wò bí fi kù sórí kí ló kọ rẹ ṣíṣí wọ̀rà jẹ́ ọmọ sí ọ kó o sì dìlẹ̀ kó o máa kú kó o máa tàn bí ilé òtẹ́ẹ̀lì ìwọ tó yẹ pé ayé rẹ ò yí ọ pé ọmọ bó ṣe ń lọ ṣé bó ṣe ń wo ọmọ mẹ́ẹ̀ẹ́dógún ló ti di àyà tí ń wo nǹkan ló ní o àyà tó ń wo àyà láyà irin ló fi gbé òkè tọ́gbẹ́ bọ́lá ń ṣe dáa ló dúró lórí pé náà wọn nàgbọ̀n sàn sàn ló ṣe rí kò jàjà jẹ kò yé ra àbúṣe kò sàǹfà ní kankan fẹ́ jọ lóṣù ẹ máa ní sùúrù nígbà mi yẹ ẹ mọ nǹkan tí mo bóyá mo ń àbá ìṣẹ́ sọ́sọ́ pé wọ́n léwu léwu sọ́kọ̀ gẹ́gẹ́ tó kán àlùfẹ́ kan pé ọ̀jọ́kọ̀ ojú rẹ̀ ṣe ń wò bàlàbàlà à ń bí ìgbà tó oṣù tó tì í yìí ojú rẹ̀ ṣe ń wò ẹ́ èmi ò kọ́ lẹ́jọ́ ọmọ ẹ̀ níbo nílùú yín you are from Kútọ́lù ah, yóò fún ọ lóyún bá fún ọ yóò fún ọmọ rẹ dàgbà eléyìí kìí ṣe bó ṣe ń wò sínú ra rè wòran wòran bọ́ksà yìí kára fún un ni kára fún èmi kọ́yá fún èmi ẹ̀gbọ́n lọ wò pàtì ẹgbẹ́ tó yẹ ọ̀sà lọ ni. nso olóòsì akúnmí òbá tó ṣe wọ́nwọ́ orí wọ́nwọ́ ara ìsìnú abọ́ olóòsì wọ́n náà wọ́n láti kútọ́ ni ọwọ́ àwọn olùakọ̀rọ̀ àpòsí yọkàn kì ọmọ gidi gbogbo sílẹ̀ yọkàn kì dà lẹ́yìn wọ́n rọ̀ pé bọ́ ti gbé báàgì pọ̀ lọ́rùn. àwọn onílé tani yẹ tani ń bá sọ yẹ kẹjá wẹrẹ kí ló ṣẹlẹ̀ ah, ah, ah, orí yìí ti burú èmi lẹ fọ́ mi sí lára èmi lẹ ń dá sí lára mi máa jẹ kẹ ẹ á ẹ kábíyèsí lè kábíyèsí lè mọ́mọ́ yá mo ti mọ̀ mi máa mo ti mọ̀ yìí. mo rí mo ti rí mọ̀ lójú ẹ mo ti mọ̀ ẹ. kábíyèsí rẹ̀ mo ti rí ẹ o mo rí ẹ mo mọ̀ ẹ dáadáa ni clear clear ni mo rí ẹ. ẹ má wọ̀ rí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ ló bá bá wa gbọ́ pépà máa gbé o pépà máa gbé e ẹ̀yin ẹ̀rí rọ̀gbò. ẹ̀ẹ́ tó bẹ̀ tó bẹ́ẹ̀ ni. kílẹ̀ tí ì gbọ́ ṣé ẹni bẹ́ẹ̀ sí wọn kábíyèsí ọ̀fọ́n ni o a lọ kó lóun kígbe kò sí tí ò lè jí ọ̀rọ̀ tẹ́ máa ń sọ lẹ́nu yìí ayé mà gbọ́dọ̀ máa báyàn gbọ́rú ẹ̀ pẹ́ ń sọ̀rọ̀ eléyìí lọ́rọ̀ kábíyèsí ọ̀rọ̀ eh, bá. ẹ eh, sọ̀rọ̀ ni ẹ̀yin tẹ́ ẹ̀ wọ jàlámí aláìsíkò ní jímọ̀ eh. àbí bẹ́ẹ̀ ló mo sì sọ nínú ọ̀rọ̀ kábíyèsí kábíyèsí yìí kí ni kábíyèsí ò lè jí tán kábíyèsí tí wọ́n jí jí jíjí tó jí always àti pampasì ọmọ kékeré wọ́n fọkàn mi lára sí ìsọbi tí kábíyèsí sí èrèdè níjọ́ kan tí wọ́n jí nǹkan wọ́n rìn lọ báyìí ni wọ́n rìn lọ báyìí ni o kò mọ̀ pé menstruation lọ jábọ́ di olù bó ṣe jí lọ fọwọ́ kù ọfọ kù nǹkan ni ah! tójú mi kòkòrò kan sọ fún mi sọ níjọ́ ta lọ sí tree. mi mi ìrántí ó lè mọ alábòsí tó ọkàn pọ̀n láwọ̀ dànù ó ló sì pọ́n gangan bíi sálámà ara mọ́ ń gùrù lóhùn ó lè mọ àbòsí ní í ṣe àbòsí ní í ṣe nítorí pé ó rí bó ti wà ó rí kọ́ mọ̀ ń bẹ́ẹ̀ ni pé òun ò ẹ ẹ bàbá ọkọ mi ẹ fọkọ mi lẹ o tí wọn bá sọ̀rọ̀ bó ṣe wà ara wọn ò lè fúyẹ́ so it's better kẹ́ fi wọ́n lẹ̀ kó sọ tínú wọn kára wọn lè fúyẹ́. jẹ́ ìjọ ọ̀tán sọ̀mọ̀ pátí l'association bẹ́ẹ̀ ni association àwọn alárùkà adérawa jó ni allen cham èmi gan ni secretary àti tẹkisọ́ra kódà àkàpọ̀ mọ̀ ń gbọ́dọ̀ pé kọ́kọ́ wọnú ẹgbẹ́ wa ni káwá fi ọsẹ gate man tọmọ bá wa mú léètì tàbá ti débẹ̀ mm, ó jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni mo sọ ó ti tó tẹ́ ẹ pánu tẹnu bẹ̀jẹ̀ ah! irú aṣọ ni irú ẹnu ah! àwọn gbogbo ẹ̀ lọ́jọ́ra wọn kò sí wàhálà èmi ni pé kábíyèsí tó bá dúró ẹ̀ ń sọ lójú ẹ̀ pé tọ̀ ṣé èso lè ọ̀fọ́n níbẹ̀ bá ti fobìnrin jọba bó ni ò sí ní dalérú ṣé yọ ọ̀pá mi ni. ó ti fẹ́ máa lọ ọlọ alábòsí máa lọ mo ti mọ̀ púpọ̀ náà lógun tí mo ní máa lọ máa lọ tọ́ ọpọ́n tọwọ́tọwọ́ bẹ́ẹ̀ tiẹ̀ ríra gbogbo rẹ̀ ṣe ní bí àwọn mọ́là tiẹ̀ mọ́ rẹ̀ ló dàbí àwọn yíbò ti rẹ̀ rù ọlọ́sẹ́ ọlọ́run ti ṣeun ẹ̀rọ ti sọ bẹ́ẹ̀ ń fọ̀rọ̀ lọ èyí sọ orí bẹ́ẹ̀ ṣe wà nínú ìlú ọba tó bá dún sọ lójú rẹ̀ sẹ́wàá ni gbogbo olúwa o ọlọ́run o gbogbo ogun Emefiele ti ń da ayé mi láàmú jàgàbá òdi ọ̀run bá fi rí ẹsẹ̀ sọ̀rọ̀ bá fi àárẹ̀ ìsì ẹ̀ bẹ́ẹ̀ ni bó o ṣe wà wọ́n tó fẹ́ disturb ní gbogbo gan ni bẹ́ẹ̀ ni àwọn jàgàbá òdi ọ̀run yóò bá fi rí ẹsẹ̀ tààrẹ̀ ìsì rẹ̀ ó yà sọ olú ilé kọlọkọ mo dábẹ̀ tí ọlọkọ sọ̀rọ̀ ẹ̀ ṣé n sọ fún ọ kò sọ ni kí ti bá ṣáájú ẹ̀ gbẹ́sẹ̀ orí òdì lọ́ gbà yìí tábà bí ọ̀dà kí n ṣáájú rẹ̀ gbẹ́sẹ̀ sọ pé mo ti ń gbẹ́sẹ̀ mo ti ń lọ sọ pé mo ti ń lọ ẹ lọ mo sọ fún ẹ bá délé mo tún tọpọ ọkọ rẹ jẹ má bàa sọ rẹ mọ ọ ẹgbẹ́ ẹ̀kọ́ lọ́kọ́ làwọn ń ṣe tó wà láàfin hmm. ṣe ìbejì ìbejì bíi ti báwo ṣe ìbejì náà. Are you sure? At all, at all. ṣé ti rí uh, ǹjẹ́ ìsọ̀rọ̀ kan fún ẹ ṣé ti rí òun gbogbo kọ́là kọ́bí in fact kò ń ṣe the second born or the third born òun là bí kẹ́yìn the first born ibi tí ìyá ẹ ní confidence lórí ẹ̀dẹ̀ ẹ́. Eh? táwọn èèyàn ti ń rò pé àkọ́bí ló máa gbọ́jà fún náà ìyá ẹ láti gbé ọjà fún kó mọ irú confidence tí ìyá ẹ nílé lórí ẹ no o ló sì bẹ ọtẹ rẹ ọmọ ah, pé we nílò ansin we are trying to like forestall all that. ọkọ tó sọ́ọ̀sìn ó fọ́ ni báwo tó wá rọ̀ mí mo rí ojú adelé yẹn lọ́wọ́. no no <laughs> kò lè jó òun kò lè jó òun oòrùn bẹ́ẹ̀ ni lè jó òun náà báwo ṣe fẹ́ jó òun. ok jẹ́ kí n sọ pé mo rò bẹ́ẹ̀. mo rò bẹ́ẹ̀ ni. but ojú mi ò lè tọ́ mi jẹ. in this in this instance believe me ojú ẹ tán ah, ah, ọba lu ah, come on it's more than that now that's it's, i mean kò ń ṣe kan tó lè fẹ́ ṣe àtọ̀ ṣó ti rí pé òun ọkọ ti máa fún ẹ ní confidence ti fẹ́ fún ẹ ní pé ṣó ti ara nǹkan ti ṣe ń sọ fún ẹ lọ́jọ́ yẹn pé tíwọ náà bá bẹ̀rẹ̀ sí ní bá wa ṣe Ah, o lè wo ló fẹ́ bá ẹ eh, power ni mò ń sọ yìí o power ẹ eh, wọ́n ti fún ọ náà ní oyè kan sìn <laughs> kò sẹ́ni tó máa yọjú sí ẹ but ká yọ yẹn sẹ́gbẹ́ kan as the ọ̀túnba nílùú yìí in fact I wield all my powers eh? láti rí i pé a mú àwọn tó wà ní ìdìbò kìíní. no no no come on you know I will do that. I'll be very very happy. I will. What? ṣe oṣù ọ̀pọ̀ nǹkan owó mo sọ pé ìyàyà àbí ìbẹ̀rù òun ló ń jẹ́ kí ọkàn ẹ̀ kó máa seriously she can be the one. Uh, okay. No, no. okay. má sọ fún sọlẹ. ẹ wò ẹ dákun èmi ò mọrú àlejò ọ̀ràn tí ó ń pè lọ tó ń pè bọ̀ tí ò wọlé yìí o ah. arákùnrin mm-hmm. kí ló dé wàhálà ẹ pọ̀ à ń ṣèpàdé lọ́wọ́ nínú palace o ò tiẹ̀ fi wá lọ́kàn balẹ̀ o kàn ń pè lóhùn pè palace la wà tá à ń ṣèpàdé lọ́wọ́ kí ni àtìyá lóde tó jáde sí ẹ lọ́rùn kí ló ṣẹlẹ̀. ìyàwó bí inú bí mi ni inú bí mi gangan ni o ṣé ẹ rí ìpàdé tẹsán pé ìṣe lọ́wọ́ yẹn mo fẹ́ já wọlé wá bá yín bẹ́ẹ̀ ni ìpàdé yẹn lè ṣe lọ́wọ́ ṣé wọ́n kọjá ìpàdé mi náà ni àbí etí mo dẹ̀ bá wá lórí ọ̀rọ̀ mi náà ni. ó yà sọ tètè sọ fún wa ní kíákíá torí à ń padà sínú ìpàdé kéèmù tètè sọ kíákíá kéèmù tètè sọ kíákíá àbí ohun tí ò yé yín màá jẹ́ kó yé yín ṣe eré kábíyèsí yín tẹ́ pé ní kábíyèsí yẹn ó yìnbọn sí èmi ó yìnbọn sẹ́mi ọmọ arọ́ tí wẹ̀ bí òjò àbí ó lọ́ọ́ pípa ẹ̀ máa ó máa rìn mí kò dẹ̀ ràn mí torí ẹ̀ mọ̀jẹ̀ wá wọ̀ ọ̀nà ẹ̀ àti gbogbo kan tó ṣe ní kọ̀rọ̀ màá jẹ́ gbogbo ayé mọ̀. ṣé lójú àlá ni àbí lójú oorun. ẹ ẹ jọ mọ ni àbí ẹ jọ̀gbọ́n ni. kí ni ìtumọ̀ ọ̀bọ tó yìn fún ẹ là ń béèrè. nǹkan tí ò yé wa là ń béèrè ẹ jẹ́ kó yé wa dáadáa ẹ jọ ibo ni. kábíyèsí yín àti àwọn ẹmẹ̀wá ẹ ẹ mọ̀ pàdígúnjalè ni kábíyèsí yín ni kí ló ṣe ìdálẹ̀ ń pẹ́ fún ọ lójú ẹ. ẹ wọ́n ti torí pé ẹjọ́ lóye ni o èmi ò gbàgbọ́ ẹ má bẹ̀rẹ̀ mi o kí ló fẹ́ fa gbogbo wa dáadáa. Ah, ẹ ní sùúrù la ah, ah, ẹ gbé sùúrù mu jẹ ẹ gbé sùúrù jẹ la kí ló dé kí ló fa gbogbo eléyìí eh. nígbà tó bá ṣẹlẹ̀ gbọ̀ngàn ni kò sọ nígbà ọ̀dọ́ òyìnbó fi ẹ. máa forí ayé oníjọwò tó bá jẹ́ kí wọ́n kí ọba forí ayé ṣépè fún ẹ ó jẹ́ ń sọ̀rọ̀ eléyìí bí ọba gbé wíri kí ló dé tó jẹ́ pé yin èèyàn báyìí tẹ bá ti fẹ́ rí pé lùfẹ́ ní lọ síwájú eh, bó ṣe máa padà sẹ́yìn lè máa máa sáré ẹ̀ ó ti bẹ̀rù ọlọ́run. ẹ wo bí ẹ sọ fún un ẹ mú ẹ kì ẹ wọn bí òrẹ tèmi kan o tó bá lọ́tí ti ń bá àwọn èèyàn ṣe tó ń jẹ lọ ẹ̀yin ò mọ̀ pé adigunjalè ní kábíyèsí yín òun àti àwọn ẹ̀mẹ̀wá níbi tí wọ́n ti ń digunjalè tí mo lọ sí wọn tí wọ́n yìn ìbọn síbẹ̀ wọ́n á bí pẹ́ṣẹ́ lójú àlàdé àti lójú ayé. mẹ́bìnú ń jọ̀wọ́ gangan ló sì lọ́rọ̀ ìṣẹ̀lẹ̀. ìjọ tó ṣẹlẹ̀ kò tí ì lè ju yá láàrin ọ̀sẹ̀ tó kọjá yìí náà lọ pẹ̀lú nǹkan tí mo bá yín sọ yìí. ṣé wàá di pópò nìyí. òpònú gidi ni òpònú gidi ah, ni. àmọ́ dẹ̀ respect tó gbẹ́jọ́ bẹ̀rẹ̀. wọ́n respect mi kankan gbogbo èmi náà gbé fún ẹ. gbogbo máa gbé fún ẹ. tẹ́mi gbé wọn máa gbé fún mi. bẹ́ẹ̀ ni máa gbé fún ẹ. Ah, àwọn ọmọ yóò kúrò láti láti bí ọ̀sẹ̀ méjì kò kúrò láti. Ah, ẹ má ẹ má sọ kú. àjọ gbé ni àjọ fún ẹ. ẹ má sọ kú o. ẹ má gbé ni àkọlẹ̀ bọ̀. àwọn ọmọ yóò fi pé ọjọ́ eh, ni ìlànà tó ń lọ. kúkúrú pé yẹmí ìnà tún sùn. bẹ́ẹ̀ ló sọ fún mi. ó yà bọ́ta. bẹ́ẹ̀ jẹ́ tí àwọn ọlọ́pàá bá gbé ẹ gbogbo nǹkan kù ní ìgbésí ayé ẹ ọgbẹ ẹ̀wọ̀n ló máa fi. kí lọ ọlọ́pàá gbójúlé sí ibi bọ ni. èyí tẹ fẹ́ dàbí ìrú mọ́ wa lórí ẹlẹ́dùn òní gbà fún mi. ọ̀dà kò sí wàhálà jẹ́rí gbogbo jẹ́rí gbàgbà máa dẹkùn. kéde wọn kọ́ mi wò ẹ mọ owó èèyàn tí mo jẹ ẹ̀yin fẹ́jú mẹ́mi ẹ fẹ́jú mẹ́mi àbá ẹ má wọrí. àwọn ọ̀bàyẹ jẹ́ ẹ̀dá ah olóyè ẹ já fúru ọ̀rọ̀ yìí. ó dàbí ìgbà tá a bá ní wọn ní kó wá bà kábíyèsí jẹ́ kó lè gbowó ní àwọn àní kí á wò dáadáa o. ẹ yẹ ká fiyè sọ̀rọ̀ yìí o ṣé kìí ṣe iṣẹ́ ọ̀tún àtàwọn aráàlú lélẹ̀ torí mi ò mọ nǹkan tó wà ní sàpọ́tù ló kọ́kọ́ dọ́rọ̀ yìí sílẹ̀. ẹ ṣùgbọ́n síbẹ̀ náà ń ṣe gàtẹ kò ì ṣe gàtẹ. ẹ má jà finá sóró nílé sùn. àmọ́ ìbàjẹ́ ni ìbàjẹ́ ni ìbàjẹ́ ni. hello maka ẹ na me na mula dey talk mo kàn ní kí n jáde ni o mo ní kúrò lẹ́yìn o ẹ mo ní kúrò náà ibi tí ò máa tà mo kàn ní kí n jáde ni èmi ò ṣe jáǹkì mọ́ ẹ because mi ni máa ṣiṣẹ́ káwọn kan máa gbowó ní hundred ní hundred percent owó máa gba thirty àwọn amẹ́rin máa pé seventy ta ló ṣe irú ẹ̀ màkàrí ṣe mọ́sẹ̀ ẹ ṣùgbọ́n báyìí ti lọ kó gbàgbé ìjọ ọdún káwọn ẹlòmíì wọlé ẹ máa ṣe squad yìí màkà ẹni ẹ ti fọ́ọ̀mù squad tèmi ẹ̀rọ yẹn pé ni pé tí bá pa lórí set pé mo wà lórí set mo ń mo pàdé lásán tẹlifíṣẹ́ lórí iṣẹ́ mi a máa para wa ni o ní àtọ́ báyìí ẹ ti gbọ́ mi ò ṣe mọ́ bí wa ẹ ní ọdún tí mo bá fẹ́ ẹ ti gáàngì ní ìgbẹ́ni fọ́ọ̀mù tèmi wàá lè para ẹ̀ ń ṣe local paro international mi wà báyìí o ọpọ́ ti sún bàbá sọ gẹ́gẹ́ àwọn àjọ ẹ̀yẹ́mọ ẹ̀lẹ́mọ ẹ̀yẹ́ lè ṣiṣẹ́ mọ̀ yàrá pẹ̀lú àwọn ọmọ ènìyàn adébìdì bí sàkàtọ̀ paro máa káyé tá bàbá ah ló dé ìyá máa iṣẹ́ ọkọ̀ máa gbó lọ́wọ́ wa ah, ọ̀gá àdó káyé. Hello, I'm going bàbá mi ò rí eléyìí rí mi ò mọ̀ ọ́ rí. o rí rí. mi ì dẹ̀rù pé mo bá pàdé rí. ọmọ. mi mọ̀. ẹnu ni gángan fi pèlú jọ. Hmm. èmi mọ iye ẹyẹ tí kọ́lé ti kọjú ẹ̀ sí jù hmm. mo mọ iye ẹyẹ tí kọ́lé ti kọjú ẹ̀ sọ́lọ́wọ́n ọba hmm. ẹnu. Hmm ni gángan fi pẹ̀lú pẹ̀lú ẹ̀gà ní kọ́lé ọ̀gà ní fẹnu ẹ̀tù eléyìí ọ̀fẹ́nu barawọ̀ rẹ jẹ́ yóò fẹnu bà ọ́ láyé jẹ́. irú èèyàn wo rè. tọ́ ọ bá tètè wá wọ̀rọ̀ kan fi ṣe àdá yóò kó bá ọ yanjú ẹ̀. bàbá ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ ẹni tẹ́ ń sọ èmi ò mọbi tí mo lè wá sí mi ì mọbi tó ń gbé mi ì dẹ̀ rìnnà pàdé ẹ̀ rí báwo ni mo ṣe lè pàdé ẹ̀. láwàá rí láwàá kan yọ ọ̀rọ̀ bá sọnù yọ náà ní kíní wa mọ lọ ẹ pàdé mọ lọ mọ lọ mọ sàfihàn yọ kọjá rẹ tó o bá tètè lọ. Hmm ẹ̀gbọ́n mi ṣe bá yín sọ yẹn náà ní kẹ́ ṣe fílẹ̀ ah, ah. mi ì fẹ́ kẹ́ tún máa ẹ má tiẹ̀ ṣe méjì lórí ẹ̀. mi ì fẹ́ kẹ́ ṣe ọkọ lórí ẹ̀ mọ́ mi ah, ti ṣe bí ti ṣe bá yín sọ mo ni mo ti. disappear na happier n ti máa ń sun mi rèé o tẹ́ ẹ bá ti ń lọ sóòtẹ́ẹ̀lì tó pé tó bá ti dé òtẹ́ẹ̀lì ọ̀hún wọ́n mọ tẹ́ráàgì lẹ́ẹ̀lẹ́ pupa àwọn kan wà mú wọ́n mọ fi kọrun dákun ṣé wọ́n sì máa ń lọ́bọ̀ ọ̀fọ̀ ni àbídẹ́kínà àyà mọ̀ bọ́ orí adéwùmí ọwọ́ àlọ́ kó gbó lẹ̀kẹ̀ ó sàfihàn ààrẹ ìjọba tipa tipa orí àǹkọ̀ọ̀fù ló tún fi ẹsẹ̀ láyé ìjọba tuntun sọ́dà kọ́ ọmọ fáǹkọ̀ọ̀fù rìn kiri ọba alásọpọ̀ rorororo olùsàgọ́ òkèrè òde ẹ dákun ẹ bẹ́ẹ̀ bá wọn kábíyèsí wa kí ló dé tó lè kò sí tó fẹ́ ṣe fèmí ní tí mò ń sọnù tẹ́ bá ti mú rọ́ọ̀gì òtẹ́ẹ̀lì tẹ́ ti fi kọ́ra wọ́n sì bí nǹkan gidi lẹ́wọ̀ àbí èsè bẹ́ẹ̀ èmi ọ̀bọ ọlẹ́jọ́ tó bá tún pàdé mi lọ́jọ́ mi adéwùmí tó o bá tún dá mi dúró síbi gba àwọn yẹ́rìn jimori kíkà ẹ̀tọ́ lọ gbà lọ́wọ́ àwọn tó ń ta àlòkù pàǹdà njẹ́ ọ̀lọ́ mọ̀rọ̀ èèyàn tèmi náà jẹ́ èmi lè mọ̀ sí yẹn lásán òótọ́ àwọn olóògùn mi ò lè di àpẹ́ àpẹ́ àmẹ́mi wò ó kọ́lọ̀ mọ́ gbẹnu kúrò lọ́wọ́ mi kí a lo àbúrò mi. wọ́n bí wọ́n bọ̀ wọ́n ní o má ṣùṣe oṣù sépo rẹ ni báyìí wí. ẹyin tí mo máa sọ fún pònú rẹ nígbà tí ìjọba àlójú ẹni ọba yọ ọbọ yìí ọwọ́ tó ọmọ túmọ̀ ọ̀rọ̀ nígbà téèyàn bá gbé ẹbú tó ti ń sepo tí wọ́n bá gbé gbangba ń gbọ́ làwọn ayé òní débẹ̀ ṣègbọ̀nsẹ̀ ta ní ọ̀bọ̀n wí ebi gbangba lọ́wọ́ tí ọba ti sí láàbò kò wúlò tó sọ mi kì í bọ́ fi èmi kò sí kí ló fẹ́ mọ̀ kí ló fẹ́ mọ̀ ọbọ̀ ọ̀tọ̀ sí ọ bó o ṣe wà ọ̀fọ́n àníyàn kò sí ní tó lè jí ìwọ tó ọjọ́ máa tó lẹ́yìn ẹlẹ́à ẹlẹ́à ti lọ tó ọjọ́ máa gbé lẹ́yìn rẹ̀ àbẹ́sí lẹ́yìn mọ̀kọ́ bá wá ń jalè ni ẹ́ ó yẹ sọ mi mọ̀ gbọ́. wọ́n ní o mọ́ tọ̀ sáàlà kòtò sáàlà òòrẹ ni nà ń pàṣán. wòye ah! àwọn tí wọn gbára ilé ọ lórí orí àwọn tí wọn fi ọjọba ti bàjẹ́ o àwọn ọba àlú ìti dèpè o àwọn tí wọn pe àwọn afọbajẹ tí wọn ń si èrè tí wọn mẹ́rin tọba kan lẹkùn sọba kò sí lọ́kàn wọn ni ọmọ sọkọ mọ́tò sáàlà ṣé téèyàn bá roko lọ báyìí títọ bá gbọn ṣé bí yóò yíjú báyìí ni ọyọ nọọsù rẹ ni ọtọ ntí ọtọ ẹ dákun bó wá ní ọtọ sí tí wọn fi nàgbà tó tọ sáàlà mo tún gbé èwo ló tó kù èwo ló kù <laughs> sórí kò ti fẹ́ẹ̀lì nínú méjì o ti gbòdo èwo ló sì kẹta. wọ́n ní kó ó fi kóde nù di yẹbẹyẹbẹ. ẹ ṣe fẹ́ jíjẹ sí bẹ́ẹ̀ sí àwọn àjẹ́ ọ̀gbádùn sọ́yà torí ìyá agbe ìyá àlùkò gbogbo òye òsì tó kó kọ́ra nídìí ọ̀làmù tó fi rẹ́ẹ̀dì míì sí bíláàkì àbí wáìtì lọ́wọ́ ni àbí okí tí ń bọ́ ń wáìtì ọba náà wà lélẹ̀ ọba kò ní kẹ̀kẹ́ ọba tí ń fọ́ ọba tí ọ̀lẹ́sẹ̀ ọba tí òwúlò ọba tí ọ̀láàfin sáàfin lọ́wọ́ á ní wo adéwùmí adéwùmí kọ́ jẹ́ òpin fún ọ tóun ti gbàgbé bí ọkọ̀ tó fẹ́ gorí ọ́fíìsì à àbọ̀ nǹkan ọ̀sẹ̀ bí ọkọ̀ tó fẹ́ gòkè wo láyé ẹ̀ tó bá ti dá mi dúró sórí èmi ò lóògùn o èmi ò lè disapẹ́lẹ̀ àbíà ò tí ń bá gbọ́ ọmú irun sùkú tó rí gbà tó jáde òkú lánàá láyé rán pé ò ní sórí ọmọ tó fi kú bẹ́ẹ̀ ni. àjọ débi báyìí ni talẹ̀ ń bá sọ̀rọ̀. kò gbọ́mọ̀ dara rẹ láì wo ò lè rí ọ̀nkọ̀ ojú mọ́ fún kọ́tà lásán níwọ̀n ṣéwọ̀ lójú ni ebójú tó fi ń gbólóso lásán lóní ntójú tẹ̀mí fojú mi rí wo ò lè rí. àjọ wà pàtó mi tọ́ ọba ti ń sọ̀rọ̀ ju ẹnu yọmọ látọ́ o kí lọ fẹ́ rí ewu lókùtọ́ fẹ́ dára àní ọmọ dàndú ọmọ adéwùmí àbàdé ṣe kí ni ẹ pè ọ́. mi ò lè dẹ́ dúró kò sí wàhálà. torí ẹ lẹ́kọ̀ọ́ ń polówó. ó lè ra ń bẹ́ẹ̀ kọ́ ọ máa jẹ́. èmi ni kú pa ẹ́. a mọ̀ mọ̀ dáná. àṣírí ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi kọ́ kí ló ṣẹlẹ̀ ẹ̀gbọ́n mi ta ló wà ládùúgbò ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ta ló wà ládùúgbò. Um, Officer Lawrence ǹjẹ́ mo pé inú mi ò dùn ṣá inú mi ò dùn rárá because response tí DPO fún mi lénìí ó break heart mi gan. Ah. kí ló break heart ẹni kan DP DPO sọ eh, for me I go with him. you go with him. of course. how. Ah, orúkọ gidi ni DPO sọ and it's for your own good. And <laughs> apart from pé man Mr. Jerinde yẹn ó jẹ́ local person man yẹn àwọn ọ̀rọ̀ tó ń sọ ó ní point then èmi náà ti bẹ̀rẹ̀ sí ní ṣe investigation kéékèèké kan because mo ti meet kan náà àwọn olóyè yẹn which is ọ̀túnba nínú àwọn ọ̀rọ̀ tó sọ fún mi wọ́n náà máa jẹ́ ká ṣiṣẹ́ wa nǹkan tó amaze mi ni pé ìgbà tó rẹ̀ dọ́dọ̀ DPO he said kò sanwó ọ̀nbẹ why. tá a bá ń tọpinpin ọ̀rọ̀ jù tá a bá túlétúlé a máa káyán funfun o and besides ó mọ̀ pọ́n mi ò bá lèmi àti ẹ̀ ọba mm-hmm. bá lórí ohun gbogbo ọba pa ohun gbogbo for me máa ń sọ fún ẹ pé lọ́la let's leave it bí DPO ṣe sọ he's the superior officer. bọ̀ kò bá wù mí kí DPO tẹ sọ fún mi pé kí n tún investigate kéèsì yẹn mọ́ like I want to get to the root of this matter. on the matter of eh, eh, eh, ọtúnba tó sọ mm-hmm. of course Baniki join eh, mm -hmm. in mm-hmm. that investigation ọ̀rọ̀ ló sọ lóòótọ́ mm-hmm. but division tá a èmi sì láìkẹ tí wò bá láì decision yìí <laughs> ibi tó máa jẹ́ ibi tó máa lé ló máa gbé lọ́wọ́. stop now stop which one is so ti sún mi. mo fẹ́ ah, ah. mi fẹ́ lose ẹ́ bíbá i'm telling you. you're right but ah but Mr. Lawrence i'm going to get to the root of this matter. really. yes. bàbá kẹpẹ <laughs> hmm. mo fẹ́ràn ọ̀rọ̀ tẹ́ sọ ní ìjọ tí a ṣe ìpàdé mm-hmm. torí pé mo rí pé ọkùnrin ni yín ọkùnrin mẹ́ta wà wà ń wowó nídìí èyí mo fẹ́ kẹ́ ẹ sọ èmi náà jẹ́ ọkùnrin. ọlọ́pàá obìnrin ni ẹ báwo lèèyàn ṣe ń sọ obìnrin di ọkùnrin mm. ọlọ́run ọba ló ń ṣẹ̀dàdọkùnrin ló ń ṣẹ̀dàdọbìnrin ọlọ́run bá mọ̀kọ́ta fẹ́ jẹ́ láyé kó tó dà ọ́ ní kálukú wa lóòótọ́ ni bàbá ọ̀jẹ̀rìndì mm-hmm. mm-hmm. kẹ́ ẹ pẹ́ fún wa àgbà túbọ̀ pẹ́ lórí ilẹ̀ lóòótọ́ lọ̀rọ̀ tẹ́ ẹ sọ eh. àmọ́ ẹ mọ̀ pé díẹ̀ ọmọkùnrin kò tó ah, bàbá eh. mo fẹ́ kẹ́ dà mí mọ́ ọmọ tọ́ ni eh. bẹ́ẹ̀ ni òye yìí ẹ débẹ̀ bẹ́ẹ̀ ni bàbá ọmọ ọ̀dọ̀ àgbà ni ẹ àwa náà délé ayé ó tójọ́ mẹ́ta ọmọ ọ̀dọ̀ àgbà ni ṣe mọ̀rún fún bàbá o. orí sórí ewé tí ò jẹ́ oògùn tí ó jẹ́ ewé ẹ̀kú kan ni tó ti yé àwa morúkọ tí ewé ń jẹ́ hmm. bẹ́ẹ̀ ni amorúkọ tí gbò ń jẹ́ tó hmm. ti yé gbogbo tí wọ́n rí ń jọ yẹn àti tèmi ń sọ mọ́rọ̀ níbi ìpàdé yẹn preamble ni bí àṣà àwọn eléyìnbó bẹ́ẹ̀ ni o fẹ́ gbèdì. <laughs> o tó kí n gbèdì torí tí bá nẹ́rù ó bà mí hmm. irọ́ ni mo pa àmọ́ bó ṣe wá lé òun orí bàbá mm-hmm. ẹ dèmi náà mo mú bọ́ ọmọ kú ayé <laughs> ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ tí kú gbọ́dọ̀ pa bẹ́ẹ̀ni táwọn gbọ́dọ̀ gbélé bẹ́ẹ̀ni òbí ọfíìsà sórí nǹkan tí mo fẹ́ jẹ́ kó yé ẹ ibi tó ń bọ̀rọ̀ lọ gbogbo ẹ yé mi hmm. gbogbo tó o fẹ́ gbìyànjú àti ṣe gbogbo ẹ yé mi ṣé lórí ọ̀rọ̀ ọba adéhùn ah, ah. mi. bàbá báwo lẹ ṣe mọ̀ pé ibi tá a fẹ́ gbin obì sí obì ti wù níbẹ̀. ó ti yé mi torí pé kò sẹ́ni tó ń dàlú ìlàmù ju ọba Adéwùmí lọ tí gbogbo wa dé mọ̀ bọ́tà wọ́n ọlọ́pàá àwọn èèyàn a rí òdodo ńlẹ̀ báyìí tá a lè sọ ah, ṣó ti yé ọlọ́pàá sórí èmi á fún ẹ support màá mú ẹ rìn hmm. pé wo lẹnu awo wo. màmá kò sí wàhálà èmi náà ṣọmọdé nígbà tí àwọn ìjòyè àtàwọn ará ìlú tó ti gbéṣẹ́ láwọn agbófinró lọ́wọ́ wípé ká ṣe bó ṣe jẹ́ ká ṣe bàbá ìsinmi náà dọ̀mú. ẹ gbọ́dọ̀ rí bó ṣe ẹ kórè. bẹ́ẹ̀ni bàbá. tó o bá ti lè ṣe mẹ́nu mọ́ ìmì amúrin wọn náà gbọ́rúkọ mi ìdílé ọlọ́jẹ̀ láti bí mi wọ́n hmm. dẹ̀ gbọ́dọ̀ proof pé ọ̀jẹ̀ ni mí. bàbá o hmm. kábíyèsí. <laughs> láìṣọba ọ́fíìsà. bàbá o. fìmí lẹ̀ wàá rí ibi wò bí ìran ṣètò dé kábíyèsí. bẹ́ẹ̀ni. ṣé kún báyìí la máa mú. àṣẹ. ìmìgún á tì í lẹ́yìn gbogbo ọ̀nà tá a bá máa gbé gbà. ṣùgbọ́n mo ti gbọ́ yín sáà kò sí mẹ́dọ̀ ṣùgbọ́n bàbá ìpẹ́ fún wa o ìwọ náà má dalẹ̀ mi o. mi mi tó bẹ́ẹ̀. yọ ẹsẹ lẹsìn ma yọ ẹsẹ lẹsìn ma ẹ rà ma yes ma ẹ jọ ṣáà lè ìbéèrè kan tàbí kejì lọ́wọ́ yín ma. irú ìbéèrè wo ni. a gbọ́ pé ẹ̀yin ọba àjàkáyé ẹlẹ́kẹta tàdẹ̀mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni. yes ma ṣùgbọ́n ní àwọn ohun rògbòdìyàn kan tó ti ń lọ nígboro. bíi kí ni. òun ni ó mú ìbéèrè yẹn wá pé ṣé ìbejì ni yín ni àbí ẹyọ kan. Ah, ah. mi ò kì í ṣèbejì. bẹ́ẹ̀ni. your excellence mi agbẹ́ pé ìkejì ni the notorious adigunjalè tó ń mi gbogbo ìlú ìkejìkejì pátápátá. <laughs> tí bá sọ wípé mi ò gbọ́ awuyewuye tó ń lọ nínú ìlú yìí mo ń parọ́ ni àmọ́ bẹ́ẹ̀ press bẹ́ẹ̀ tó ṣe wá interview mi mo ń fi yín lọ́kàn balẹ̀ wípé máa wá solution sí láìpẹ́ láì jìnnà. ṣé gan-an a tún wá gbọ́ pé ó ní arákùnrin kan láti òkè òkun tó fẹ́ wá dá iléeṣẹ́ lẹ̀ sí ìlú wa yìí tí kẹ́hìndé sorry ìkejì tó jọ yín. <laughs> ẹ jọ torí tọlọ́run gbogbo nǹkan tẹ́ ń sọ kò yé mi ìkejì mi ń dà lórí bíi ti báwo. bẹ́ẹ̀ ni mà. ọmọ. ẹ má bínú mà ẹ má bínú mà. kúkú yé mi ó yé mi bàbá ẹ ṣe ẹkún gbogbo gbà wá sá ẹ ṣe àdúpẹ́. ọ̀gá ọlọ́pàá. ẹ kú jù ṣé o sẹ́ kó má bàa sí ni sà Mr. Ọ̀jẹ́rìndé ló tún jẹ́ ká mọ̀ pé àwọn adigunjalè yẹn tó ti ń ṣe bọ́n ṣe máa ń ṣe nǹkan tó gbé mi wá sọ́dọ̀ yín nìyẹn sà. wọ́n ti ṣe o wọ́n ti ṣe o wọ́n yí ojú ìbọn kọ mi báyìí ni o tó bá jẹ́ kí mi ò fi ẹ̀yìn ẹsẹ̀ dílẹ̀ mọ́ ni mo tá à ń wí kọ́ làwọn máa wí ní kábíyèsí ìlú kó máa gbé ìbọn à ìyẹn kù díẹ̀ káàtó olóyè ọ̀tún ẹ bá wa wá nǹkan ṣe sí i ẹ ti gbọ́. kábíyèsí ìlú wa. kábíyèsí à ṣé mo fẹ́ dá kábíyèsí mọ́ọ̀tì ni ṣé mo fẹ́ dá kábíyèsí mọ́ọ̀tì ni ah, ẹ̀dẹ̀ ní kábíyèsí ìlú wa. ok ọ̀gọ́lọ́pàá yes sir ẹ̀yin ẹ̀dá kìíní ẹ̀dá dẹ́ èmi àtàwọn olóyè tó kún a máa wá nǹkan ṣe sí. Ah, ẹ bá wá nǹkan ṣe sí olóyè ọ̀tún ọ̀rọ̀ yóò máa ṣọ̀rọ̀ yọ̀bọ̀ kẹ́ kò sẹ́ni tó kọjá òfin o mo máa ń gbọ́ tó máa ń sọ pé lẹ́yìn kábíyèsí olóyè ọ̀tún ló kàn túrọ̀ ilẹ̀ lọ́wọ́ ọ̀tún. inú nǹkan tí ṣe ń sọ fún mi náà ni pé máa wá nǹkan ṣe sí. ẹ wá nǹkan ṣe sí o. kò sí problem màá sọ fáwọn ọ̀gá mi pé ní ẹ máa wá nǹkan ṣe sí sà. màá tẹ pé màá pe DPO. màá all right fine. màá pe commissioner gan sef. really yeah. okay sir. ẹ wò ẹ wò ṣe ti rí ẹ jẹ́ kí gbogbo wa ká jọ sọ̀rọ̀ nsìn ká lóhùn kan ṣoṣo ká tó wọ inú bẹ́ẹ̀ o. olóyè ọ̀rẹ́ òye mi nígbà tó máa pè mí lórí fóònù náà ẹ ká ríra ní palace ká fohùn ṣọ̀kan ká fohùn ṣọ̀kan kó o ká wọ palace náà ká fohùn ṣọ̀kan ká fohùn ṣọ̀kan náà ló ń sọ kí la fẹ́ fohùn ṣọ̀kan lé lórí. sẹ́ni bí wọ́n ṣe pè mí gangan lórí fóònù nǹkan tó ń sọ náà nìyẹn ká fohùn ṣọ̀kan ẹ torí ọlọ́run olóyè kí nìkan tá à ń fohùn ṣọ̀kan lé lórí gangan báyìí ẹ kó yé wa. now ṣètìrí uh, uh, you know i'm not somebody to yẹ pé he likes beating around the bush. now tabaranti ọ̀rẹ́ mi tí mo mú wá sí ààfin the last time now this boy came here with a lot of investment èmi náà ni mo convince ẹ láti wá now kí ni bọ́ọ̀ yìí wálé fún ó ń sọ fún mi pé lára àwọn tán wá rọ́ọ̀bù òun bó ń ṣe dé pé ìkànnù wọn jọ adélé ìgbà tí mo mú wá sí palace ó ní ojú ẹjọ adélé mo dẹ̀ sọ fún pé ah, rubbish ló ń sọ pé kò lè máa sọ bẹ́ẹ̀ tí ò bá ń ṣe pé cultural heritage tí gbogbo wa fẹ́ máa gbé lárugẹ ni àmì kí ló fẹ́ mú mi wájú yìí now let me tell you straight ṣẹ́rí eh, adelé wa yìí ó lè ní. ẹ lọ wẹ wẹ wẹ ẹjọ torí ọ̀nà ẹjọ ah. ẹ má sọ pé torí pé ó jẹ́ obìnrin tẹ bá kórìíra ẹ̀yìn kẹfọ́ fẹ́ kórìíra ẹ̀ sọ̀rọ̀ mi ti ẹ̀yìn wọ́n dẹ̀ ní ẹ̀jẹ̀ wá di gbogbo dájú ká lè di tó ń ṣòtítọ́. èyí tó ń ṣòtọ́ mu. ẹ má dá wàhálà lẹ o ẹ má dá wàhálà lẹ nílùú yìí o. ẹ ṣe sùúrù eh. ah. ibi tọrọ wa ẹ jẹ́ kájọ fi sùúrù sí i tó ah, sì ẹ má jẹ́ ká bára wa jà lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn eh, àwa náà a máa ṣèwádìí sí i gẹ́gẹ́ bí wọn náà bó ṣe sọ fún wa nígbà tá a bá wá ṣèwádìí tá a bá rí i pé bẹ́ẹ̀ ló ṣe rí àwa mọ tó kàn àtọjú àtẹsẹ̀ adélé kò lè gbé àwa yìí sáré àdèmọ̀yá tó bí dáadáa ẹ fọkàn balẹ̀ ẹ má jẹ́ kájà sí ẹ jẹ́ káwa náà lọ ṣe ìwádìí. olóye ìwádìí wo la ṣe fẹ́ máa ṣe lórí adélé wa ìwádìí àbó mọ insult tó fi ń lọ ni àbó mọ insult adélé wa. òsì kí ló ń sọ lẹ́nu adélé yín adélé yín wo ló ń sọ. ọ̀rọ̀ gidi ló ń sọ listen let me tell you ó mọ̀ pé tó bá jẹ́ tówó ni it's not an issue for me. akúṣẹ̀ I don't give a damn. akúṣẹ̀ I do not give a damn. ẹ ẹ ẹ bẹ ṣe wà á sìn ẹ mọ nǹkan tẹ fẹ́ ṣe láàrin ara yín o ẹ máa bá mi ń bẹ̀. just give me way ọ̀gbẹ́ni o mọ rubbish tó sọ alólè lèmi olólè. ariwo yóò sì. ẹ ẹ tètè yíyá fà ní ti aṣọ o kó má dá wàhálà lẹ lórí yìí o ẹ wò sẹ́ẹ̀rí ẹ ti tó tán yá àdéhùn Ah, ah. Eh. nígbà tẹ fẹ́ sọkùnrin ìjòyè ń dọ́kì náà mo ní kẹrù dáadáa ìtòrí tí ará ìlú òyìnbó ni bóyá sẹ́yìn ìlú òyìnbó sọ́tọ̀ mo sọ́gbà ẹlẹ́nu mi kò wá pọ́ báyìí. ṣé òun nìkan ló máa kọ́kọ́ wà nílùú òyìnbó àwa náà travel la Amẹ́ríkà lọ London ihun àtúnláwọn ọmọ lọ́hùn. so kí wàá ní tó jẹ́ bàbàrà nínú yẹn. ṣé bí bàtà sọ fún yín gbà yẹn pé kẹ́ ẹ wò kẹ́ ẹ tó fi joyè ẹ sọ pẹ́ẹ́nu mìíràn ṣọ́tọ̀ àbí òtàn owó tẹ́ máa gbà lóyè kò jẹ́ kẹ́ ẹ gbọ́n ṣé wọn kan epo sí wọ lọ́wọ́. èmi ò mọ o. mo béèrè ní. bàtà ìmọ̀ gbọ́ òjò lọ́kẹ́ mi náà gbà. wo sẹ́yìn ò gbà. bàbá ẹ gba envelope. ọ̀fíìsà dúpẹ́. mo ń dá yín. bóyá nǹkan tí mo rí níbi mẹ́yìn òbí rẹ̀ rí o now imagine báwo lèyàn ṣe máa máa jalè wọn ló ń jalè níbí kan wọn rí bí wọn rí bí àdèdè palace again àbá ń bẹ ṣé ò jọra ṣá can we can we take any time of that. but wọ́n jọ gàtí kò jọ gàtí wọ́n fẹsẹ̀ méjèèjì ti rò. ẹ à ń sọ lọ́wọ́ à ń bó bá ṣe fẹ́ ṣe ìkọ́pẹ́rẹ́ ní àjàkáyé tá a bá yìnbọn fún un ìbọn ò lè bá wọn tó bá yìnbọn fún un kò lè ṣe kíní kan in fact by now by now i'm thinking pé ó yẹ kó wà ní custody wa báyìí ó yẹ kó wà lọ́dọ̀ wa báyìí báyìí báyìí because i don't get it. kò sí problem ṣe bá ń ṣe find this wa lọ́wọ́ mo dẹ̀ rọ́pọ́ lọ́ọ́ máa fún wa ṣe a máa rí wọn mọ̀ gbogbo àwọn ojú àṣebi ọlọ́run máa fi hàn pátápátá. anyway whatever find this tẹ́ bá ṣe i am here èmi sì mọ̀ pé nǹkan tí mo sọ yẹn never go dey one my no problem. wo èyí ló máa jẹ́ the first and the last tí èmi àti wọn ti padà fojú ríra wa mọ́ kí ló dé wọ́n dé máa fi fóònù disturb wọn máa dà mí láàmú ṣé o pọ́n ní ìsìn láti rán ọ̀nà dídì ìlú kan ni. Adéwùmí. ẹ́ èmi ni mo wà níwájú ẹ̀ ni. mo rí ẹ òótọ́ kan òótọ́ kankan nínú àwọn ẹ̀ṣọ́ mi nínú ààfin. ẹ kò pọ́sibù náà kí n tó kan nínú àwọn ẹ̀ṣọ́ ẹ tó wà láàfin náà boyfriend ẹ mi èmi àti ẹ àti mo ti bá ẹ sùn láì mọye ìgbà tó bá jẹ́ kó fẹ́ kí n bá ẹ sọ̀rọ̀ bí ẹni pé ok mo ń bá Adéwùnmí tó jẹ́ girlfriend mi sọ̀rọ̀ mo ti bá ẹ sùn láì mọye ìgbà mo ti kó bọ̀ ẹ bára wa sùn kitchen bára wa sùn yàrá bára wa sùn nù mọ́tò náà so kí ló ń ṣe ẹ́ so torí pé o ti wá dọ̀ báńsì mi ò lè bá girlfriend mi sọ̀rọ̀ mọ́ mi ò ń béèrè ẹ nìyẹn. lẹ́nu ẹ̀. yes mo ti di òṣà. òṣà bo. kí ló ń ṣe ẹ bó ṣe ń rí ẹ bí òṣà yìí ìwọ ẹlẹmí rí wájú mi tí mo lè tiẹ́ wọnú mọ́tò kò sí nǹkan tó máa ṣe fún mi tí màá tó kò bọ̀ ẹ́. wá jẹ́ kí n sọ ọkọ fún ẹ mo ti rí kó tí ń rí orí adé mi fín ah. láti èmi lọ tí o bá lè pè mí ní kábíyèsí ibikíbi tó bá ti pàdé mi máa lo ẹ fún mi. mi ò lè lo ẹ fún ẹ mi ò lè kò sí kò sí ètò lè wọ kádéwù mi wọ́n ló wà wọ́n mi ò rọ́bà tó bá wọn lè yí nà ó ó dẹ̀ fẹ́ kó máa jọkọ̀ tó má jẹ́ kó dàbí pé mo fẹ́ máa mo fẹ́ máa ríṣẹ̀ ṣe fún mi mọ̀ kó ba ní ẹ mi ò dispute ẹ bọ respect tó yẹ kó fún mi fún mi ìgbà wo la fẹ́ ṣe wedding ni mò ń tì torí ẹ̀ pè é ó dẹ̀ ń change ẹ̀ mọ́ mi lọ́wọ́ táà bá fẹ́ra mọ́ èèyàn sọ pé kí n máa pè é mọ́ kí n máa kí n máa kí n máa respect ẹ̀ nà ó. mo rò kórìí ẹ dàrú mo rò kórìí ẹ bàjẹ́ lọ́rùn ẹ̀ àwọn wo fẹ́ bẹ̀ ṣègbéyàwó àwọn wo fẹ́ gbọ́ plan wedding Adéwùmí ṣẹṣẹ ni mo respect. kí ló ń ṣe ẹ́ má jẹ́ ìforí adé ṣẹ́ẹ̀pẹ̀ fún ẹ. orí tí mò ń mú mọ́lẹ̀ tí mò ń mú mọ́lẹ̀ lórí adé orí adé dànà ọ̀hún. ó lè ah. wọlé wà wájú mi náà bó ló ti rórí adé. Ah, ìṣẹ̀ṣẹ̀ ni mò ń respect máa gbé ṣẹ̀ṣẹ̀ lẹ́ǹsìn máa bá máa treat ẹ bó ṣe yẹ kí n treat ẹ o. Ah, máa treat ẹ bó ṣe yẹ kí n treat ẹ o ó dẹ̀ yín sọ pé orí adé orí adé wo adé dà lórí ẹ. sórí tí ń bá nu èrò kẹrẹ yìí sí. kí ló máa ṣe. ikú pa ẹ́ nìyẹn. ta ni òun ni ikú ọ̀hún dá kí ló ń ṣe yẹn náà ṣé ẹ̀yin mọ̀ ṣẹ̀ṣẹ̀ ni tí wọ́n ti gbé kinní lẹ̀ lọ́wọ́ fẹ́ máa rude kí ló ṣe é tó ń ṣe wọ́n ran wọ́n ran kò sáṣẹ lẹ́nu ẹ̀ kò ságbára lọ́wọ́ ẹ̀ kò sí nǹkan kan èmi àti ẹ tó gẹ́ boyfriend ẹ ló wà wájú ẹ tó ti ń bá ẹ sùn ó ò lè faṣẹ kankan mú un náà mo ti rí òwú ẹ tábà fẹ́ra mọ́nà má ṣì máa rí ẹ bí ẹni pé girlfriend mi tí mo ti bá sùn láì mọye gbà òun jẹ́ kọ́ mọ̀ ẹ́ máa rí sìn pé mo ti bá ẹ sùn ọmọ tó ń tẹ̀lé ẹ ó máa lọ sọ láàrin àwọn èèyàn kò dẹ̀ ní mọ̀ pé ah, kí ló ń ṣe ẹ ṣé kí n sọ bó ṣe máa ń pariwo lójú ẹ ni. sọ. pariwo ẹ ò dá o. kábíyèsí kábíyèsí o. araba. kábíyèsí o kábíyèsí o. bóòlù. ẹ ti ń jáde ni. mo sọ fún ẹ mo ní mo níbi tí mò ń lọ. Ah àwọn tẹ́ ẹ bí mi náà tẹ́ ẹ gbéṣẹ́ rán mi mo ti bí àwọn onílẹ̀ wọ́n sì ti ní kí n wá ṣàlàyé fún yín bóyá ká padà sínú ààfin ká lè yàn nàná ẹ̀. ibo mọ̀pọ́rọ̀ ò lélẹ̀ ibi tó bá ti bá ní báyìí la ti ń sọ. bẹ́ẹ̀ ni kábíyèsí. ẹ̀yin ẹ̀ṣọ́ ẹ fún mi láyè. wọ́n ní kí so tó díyàn a gbọ́dọ̀ gúnṣu àgbàdo tọkọ tí ò wálé ló dùn rẹ lẹkọọ hmm. tó túmọ̀ sí pé gbogbo àbálò àbábọ̀ tán àrùn mọ́lẹ̀ fi hàn mí wọ́n ló yé yín dáadáa wọ́n lẹ́yìn náà mà. <laughs> araba kábíyèsí. ẹni tó bá sùn òun là ń jí hmm. a kì í jí apẹ ọ̀rọ̀. bẹ́ẹ̀ ni tó dá mi lójú wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pátápátá gbogbo ẹ̀ ló mọ̀ bẹ́ẹ̀ni. ẹ mo mọ àmọ́ rúmọ̀lẹ́ náà jẹ́ òye mi wípé ẹ̀yin fúnra ara yín náà mọ̀ bẹ́ẹ̀ ṣe wá mọ̀ yìí ó ní sílẹ̀ bá pé gbogbo àwọn ìgbìmọ̀ ìlú kẹ́ ẹ pè wọ́n kẹ́ ẹ ṣàpàtẹnu jẹ́wọ́ fún wọn kẹ́ ẹ jẹ́ wọ́n mọ bí bàtà ti ń ta yín lẹ́sẹ̀ ọ̀tàn kábíyèsí o kábíyèsí o. wá àtúnṣe sí. ó ti dá ó ti dá àwọn onílẹ̀ ọgbà fún wa. ẹ̀yin ẹ̀ṣọ́. ẹ káre padà bẹ́ẹ̀ ẹ ẹ lọ rí ẹ bọ̀ rí kankan. bàbá tọ́nà èyí yóò kì í ṣòro ẹ̀rín gbogbo àwọn olóyè ló ń gbé mi ṣépè inú ààfin. ọba ọ̀rọ̀ tó bá jẹkùn lọ ẹ̀rí láàfin rí yẹ́wọ̀n ó bẹ́ẹ̀ bá ti ṣépè èrí wọ́wọ́ wọ́wọ́ wọlé èrí tẹ̀tẹ̀ tẹ̀tẹ̀ tẹ̀ èrí títẹ̀ tẹ̀tẹ̀kùn bá dẹrù èrí ara ẹ̀ ní bíkò hmm. bẹ́ẹ̀ mo sọ fún ọ yẹ́wọ̀n ó ṣépè ẹni ọba ti ṣépè ìràwọ̀ ẹ̀ nílò fún ọ. Hmm. ó rí èpè tí wọ́n ń ṣe ìrẹ́ni fún ọ ó ti sọ fún ọ pé ṣèpèdìrè ṣèpèdìrè gbogbo ìtẹ́ ìbáṣẹ́ ó dìre fún ọ ó dìre fún ọ ọ̀ọ́ni mo ti jẹ èrò elédìí yóò bá kù mo jẹ èdè méjì mo jẹ èdè méjì mo jẹ èdè elédìí yóò bá kù bá kù èdè tá a bá mú sọ̀rọ̀ kò ara níbi sàn èpè wọn ìrẹ́nigbó ọ̀wọ̀ lóko lódò ọ̀dẹ ni ọ̀lọ́wọ̀ àṣẹ wọn ò wọn èpè láyé má gbọ̀n ni yóò máa dìde mú. àṣẹ àṣẹ àṣẹ. Ah, ẹ jọ̀ọ́ olóyè agbọ́rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ láàrin ìlú wípé adélé ọba ó ń jalè. kákẹ́ ah, mo sọ̀rọ̀ ẹ̀ kí ah, bọ́mọ yorùbá ní ẹ́ èèyàn ò gbọ́dọ̀ lánàá gbàgà kó sọ pé ọba ń jalè adélé ọba ọba ni èèyàn gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ ọba tí wọn ò jalè ṣé ti gbọ́ gbogbo àwọn tí wọ́n ń sọ ìsọkúsọ náà ń sọ bí ìlú yìí ṣe ń dùn tó ń dùn tó ń dùn bó ṣe máa bàjẹ́ ni wọ́n wá mo dẹ̀ mọ̀ pé lòun àtàwọn alálẹ̀ ilẹ̀ yóò ní fún wọn ṣe kò sí nǹkan tó jọrú ẹ̀ fún bá wa. ṣùgbọ́n ẹ má bínú màá a tún rí àwọn èèyàn tí wọ́n rí àdélé ọba nínú cctv níbi tí wọ́n ti ń jalè ẹ jọ torí tọlọ́run sẹ́yìn òkè máa ń gbọ́ pé èèyàn méjì ayé èèyàn méjì ayé sóhun lọ́lọ́run sóhun ni ló sọ fún ọlọ́run pé kọ́lọ́run dé èèyàn méjì sáyé àbí ẹ̀yin ò wádìí gbogbo dájú kan lè di tó ń ṣòtítọ́ mu ah, ẹ̀yin kọ́ lẹ́ẹ̀kẹ́ máa balẹ̀ ọ̀kẹ́ máa balẹ̀ ọ̀la jẹ́ ẹ̀jẹ̀ lẹ́rẹ́ ìbàjẹ́ tó fi ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ how far. mo ti gẹ́tẹ̀ mo ti gẹ́tẹ̀. are you sure. ọ̀lẹ́lẹ̀ ẹ ti rí bẹ́ẹ̀sì wọn ọgọ̀gàn ilé bẹ́ẹ̀sì wọn ni. ok. ibi tí wọ́n ti máa ń ṣe kínní ni ó ti yẹ this oh ó tẹ̀ ṣé nǹkan tẹ ní gangan ni yes yes yes ah ẹ wò mo ṣe wàhálà gidi gan ni kí torí kí ghetto ah, ah mi mi nípa fún yín ṣe wàhálà gan thank you so much ah. thank you so much ẹ wò ẹdẹ jọ torí Ọlọ́run ẹ jọ torí Ọlọ́run nǹkan tí mo ṣe fún yín ó wà risky gan ẹ jọ um, ó um, yé yín nǹkan tí mò ń sọ ìlú yìí ó le gan ah ó yé mi um, actually àwa náà a kì í sọ source wa fún àwọn èèyàn so you are safe ẹ promise me. <laughs> hundred percent. ẹ jọ torí Ọlọ́run ẹ jọ ẹ jọ nǹkan tí mo ṣe yìí báwa ni. ṣé yẹn ẹ máa ṣe sí ẹ but mo need àwọn pictures. ok ẹ má wọrí mi máa send ẹ sí máa send gbogbo ẹ fún mi. to be on a safer side. ok mm. so wàá dẹ̀ send ìtókù ẹ̀mí open. ok ok. okay. Oya mẹ́rin. So bá mi sẹ́yìn lórí WhatsApp. Okay. Thank you. Okay, All right, bye. Rabiatu níbo ló ń gbé kòkò tí kò kí ń jáde lọ́sàn-án gangan lọ. Hmm. adéhùn ó pè mí lórúkọ. bẹ́ẹ̀ni. lẹ́mi ìyá ẹ o la orúkọ mọ́ mi lórí. mo la orúkọ mọ́ ẹ ní orí. ó dà kó burú. o ò rí ìkòkò tó ń wò lórí mi tí ìrọ̀sán gangan yìí igbódù ni mo gbé lọ kò dẹ̀ sí torí nǹkan méjì nítorí agbára tó wà lára ẹ̀ ó ti pọ̀ jù mo fẹ́ kó dínkù. <laughs> Rábìàtù ọba ba lórí ohun gbogbo ni àgbọn mélòó ní bẹ lọ́wọ́ àwọn ìyá mi. mẹ́ta ni ìkíní ń bẹ lọ́wọ́ olúbíkin ìkejì ń bẹ lọ́wọ́ ọ̀sán ìbíkin ó dá owó ọ̀tá nìkẹta wà. ń bẹ lọ́wọ́ àgbọn mi règùn tí ń ṣe baba ifá. bẹ́ẹ̀ ni Rábìàtù ṣé wọ́n rí wípé mo jù ẹ lọ bá mi gbé kòkó ọwọ́ ẹ. mi ò ní gbélé mi ò ní gbélé mi ò ní gbé kòkó ọwọ́ mi gbélé. adéwùmí o adéwùmí ọba ọ̀jàkáyé o láti wéré tèkútélé o àtúnparadà ti jí àjà ìlàkòṣe gbọ́hùn ọmọ ẹ̀ dúró eré tètè kó agége má sùn ibikíbi tó o bá wà ní ìsìn gbéra pa kó o tètè yọjú sáwọn àgbà tí wọ́n bá gba ọ̀já abiyamọ mọ́ ọ lọ́wọ́ ọ̀ lágbára mọ́ o ọ̀ lágbára mọ́ o ọba àjàkáyé má sùn o adé tètètètètètè. afẹ́fẹ́ ní ṣẹjọ kọ́ lọ́lọ́lọ́lọ́ ẹ̀fúnfún lẹ̀lẹ̀ ní ṣe é rí àgbọ̀ gbẹrúgbẹrú. kẹ́ ẹ fi orí tèmi jì mí lónìí ẹni bá wọ́n kúrò mi yóò máa nìṣó lọ́rùn ni. irọ́ ló pa ẹnì ìgbà náà ni wọ́n ń pa kò sẹ́ni tó ń pa òun ò lè ráwa pa. ẹ wá gbọ́ báyìí o èmi àti ọ̀já abiyamọ ìlàjọ ń lọ lónìí lẹ́yìn rẹ ló fi ń pè ọ́ lálẹ́ ìbáni. bẹ́ẹ̀ ni. mo wá rí báyìí wípé gbogbo yín lẹ ti dira mi ẹ wá ní ìṣòlọ́run lẹ́yọ kọ̀ọ̀kan. lágbára ọlọ́run. ah mami ṣé bí èèyàn ṣe ń kú náà nìyẹn hmm. ní mami tó jẹ́ pé àjọsùn nílé ìmọ̀jú lánàá ni ó wá di pé wọ́n lọ sí mítìn pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn wá ní wọ́n dẹ̀ ti kú bẹ́yẹn kò mi dáadáa o. túmọ̀ nǹkan tó ti ẹ̀ tó yà mí lẹ́nu ó fọ́nì wọn kò ṣe é pọ́n accident kò ṣe é pọ́n kàdákọ́ lòun kì í ṣe pé àwọn sùn o kò jí mọ́ wọn náà lọ sí mítìn wọn àtọwọn ọ̀rẹ́ wọn nǹkan dẹ̀ ṣẹlẹ̀ sí wọn bẹ́ẹ̀ wọ́n dẹ̀ kú ṣé kì í ṣe pé ìyá wa ti tójú bọ̀ nǹkan tó yẹ kó tójú bọ̀ ṣá. Hmm. kókó wọn ò ṣe wọn kò sápá kankan lára wọn kò ṣe pé iná gbé wọn. ó wà tán ṣe ń lò ìgbà tó wà láyé dábàá tẹ̀lé wọ́n ṣe bákan dáadáa sí wa bọ́tí ìyá èèyàn ni ìyá èèyàn máa máa jẹ́ ṣáà ni. ó o ọ ó ní í sìn àní ìyá àní bàbá mọ́ ta ló wá kù wá kú báyìí. kú kábíyèsí. kábíyèsí ò kú kú tání. ọ̀dà kú kábíyèsí fún ẹ. mr mr ọ̀pẹ ẹ̀yin kábíyèsí ló lè kú kẹ́yìn ẹ̀wẹ̀ fún mílíọ̀nù jàre à mo tẹ̀ ṣe wàyí gan-an nǹkan tẹ̀ rí owó tẹ̀ kúrò ń yìí ta ni wọ́n fẹ́ fojú jọ. kó tiẹ̀ kó ń lu yìí àbí kájọ kó ní lu yìí. ọbẹ̀ yìí ni. Ah, sórí a ti fẹ́ fún ìyá yẹn ní ọ̀wọ̀ forty one days ni ká fi pọ́n wọn lé ká fi respect wọn after forty one days èmi àti ẹ̀ ń fi lu ilẹ̀ yìí lọ́wọ́ kan. ṣé ti ní visa. visa òṣùwọ̀n ni mo ní tábàtì ẹni visa ṣáà ní níbo mi tá ń lọ ni àánú àbúrò mi ló ń ṣe wà náà Adébímpé bí ta bá lọ sí gbogbo ilẹ̀kùnlé a má ti pa ni tó bá débi ta ló fẹ́ dé bàbá. ẹ̀yà gba bá lẹ́tà ń tọmọdé ò bàbá tó abárọ̀bà aṣá báńkà. Hmm. kò sí wàhálà. I don't know. I don't know. Ah, ara tèmi ò ń balẹ̀ tó yìí. aláyé kí ló ṣẹlẹ̀ báyìí kí ló dé. àwọn àwọn láti wá o. wàhálà wa bi tí wàá wọ. àwọn àbí mi máa ń sọ̀rọ̀ sí báyìí. bẹ́ẹ̀ ló ń gbọ́ sùn bẹ́ẹ̀ ti dá owó. Ah. àwọn tó ti wọlé kọ́ ìwọlé pa o. ẹ̀rọ ìlànà ìwà ti ń sábàtì wa ìsá. táwọn kan nífẹ̀ẹ́ ara wa a nífẹ̀ẹ́ ara wa lò àfẹ́kọ́sọ́wọ́ àfẹ́kọ́sọ́wọ́ àfẹ́kọ́sọ́wọ́ báyìí báyìí báyìí a ti báyìí sí báyìí bọ́dà sílẹ̀tì ni. bọ́dà ah ọṣẹ leléyìí bọ́dà bá wù ọṣẹ leléyìí. ibi ẹ̀kọ́ ah wà kó àwọn wò. Ah, bọ́dà bìtì bá wo bọ́dà bìtì bá wo bọ́dà bìtì bá wo ó dàbí ti báwo kí ló dé tó tó gọ́ rẹ̀ ni. mẹ́ẹ̀ẹ́dógún kíkí jìnnìjìnnì lẹ́kẹ̀ ẹ dáríjì mi àṣìṣe ò kọ́gbọ́n. ibí ni mo yà sílẹ̀ fún yín fún ìgbà ìkẹyìn mo dẹ̀ fi ń dá yín lójú wípé màá sìnkú yín. ayé ẹ gbọ́. jẹ́ kí n mọ̀ wípé sábàbí ni o mi ò mọ̀ mọ̀ pa yín. fẹ́fẹ́ lu ẹ̀ ó di láwù ìjì balẹ̀ ààrẹ ṣe ìjì bó orí mi òwò mi sùn bó orí mi òwò mi sùn ọ̀rọ̀ bí òyì bí òyì adíá fún tó ti sọkọ yẹ ìwé ọ̀rọ̀ bí òyì bí òyì abùfágbò gàgàgà tí sọkọ yẹ àbùdá ó téye rí mọ́ ah! ìyẹ́ ìyẹ́ ìyẹ́ lọ́mọ wù lẹ́yìn ẹ̀yẹ́. bọ̀. Ah, ìràwé tó ṣubú ìràwé ti ṣubú lodò ó dìde gbé òní ò ṣe é mú mọ́ ọlọ́run tẹ̀yìn bọ̀ ó di gbére àtún lè fojú ra mo ṣe bí mo sọ fún ọ àbí wọn sọ fún ọ. oyomi jẹ lójú ó ké fatafata omi dà lójú rẹ korokoro. kọ́mọ já ọ nínú jẹ kọ́mọ já ọ nínú jẹ. ìyẹ́ lọ́mọ wò ìyẹ́ lọ́mọ wò ìyá lọ́mọ wo lẹ́yìn ẹyẹ o kò jẹ́ yẹrí mọ́ ìyá lọ́mọ wo ìyá lọ́mọ wo lọ́mọ ò lẹ́yìn ẹyẹ ò. Bye. ṣàánú mi bàbá ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí irun mi ó kéyìn wọ sí mi lẹ́nu ẹ má pé nítorí ìrókò ti wọlé agbẹ́dọ́gba yìí iṣẹ́ ti ti ṣiṣẹ́. èmi ti pè ẹ́ àwọn olóyè tó kù náà dẹ̀ sọ pé àwọn ti pè ẹ́ ibo sọ pé wọ́n máa yọjú sí wa láàfún. ọ̀rọ̀ nípa ọba wa yìí ni o nǹkan tá à ń gbọ́ nípa ẹ̀ kò dùn mọ́ wa nú. wọ́n jẹ́ kó yé wa yí pé fìrí ń di ọ̀kẹ́ lọ́ba wa àárín òye wa a fẹ́ kó bá wa tan ìmọ́lẹ̀ sí àwò. ẹ àwò araba nígbà tá a ti rí ọba yìí a mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò yanjú torí mi ń sọ fáwọn olóyè wa pé ẹ mọ̀ jẹ́ ká máa bá wọn wíwì kúwì ọba tiwa yìí ṣe gbéwìrì níbo láti jọba tó jẹ́ gbéwìrì èèyàn lè jọra wọn káàkiri ṣùgbọ́n àwọn olóyè ò fẹ́ gbọ́ ṣùgbọ́n gbà tó dẹ̀ tí wàá dé nísìnyí mo mọ̀ pé àtọ́jú àtimú kò ì tí ì tó gbé sáré fún rí o ẹ̀yìn mo mọ̀ pọ́rọ̀ tó wà ń lé àwa ló ṣòkùn sí ìwọ ń tiẹ̀ kíákíá lórí kọ́rọ̀ yìí máa wá wá dàbí bá mi torí gbogbo awokọ́ ló ṣeé ṣe lójú obìnrin ìdí rèé tá a ṣe jẹ́ kí alóde kó mọ̀ sí pàdé yìí o. ṣùgbọ́n ṣáà ti ní kí n wá sàfin mo dẹ̀ ti wá sàfin ó yá ẹ já yanjú ẹ̀. mo kì í ẹ̀yìn ìlú ọ̀rọ̀ tó bá ti sojú ìlú ọ̀farasin mọ́ igimagi ní digbó ètímọ́tì ní dọ̀dàn àwọn àjàgbọ̀n pẹ́pẹ́ẹ̀pẹ́ tá a bá fojú rí náà rẹ̀ ó lè túlù Ifá ní ọ̀sá méjìlá kò dí ọ̀sá méjìlá kò yá ogun yankanyankan sójú ọpọ́n Ògúndábèdì ń lo lórí ilé àkọ́kọ́ níwàrún Ifá ló mú ẹ̀bọ̀lẹ̀ ẹ rí ti ọba tí à ń sọ̀rọ̀ yìí àbáwáyé ẹ̀ lórí bẹ́ẹ̀ o ń tọrọ mọ́ ìtàn bá a ṣe bí ọlágbára àtìgbà tí wọ́n bí tán ẹ sì máa wò kí ìṣẹ́jú ẹ̀ ìyá rẹ̀ lọ́fà. Rábíàtù gẹ́gẹ́ bí iṣẹ́ tó fi rán wa a ti gbé òṣùwọ̀n ọmọ rẹ mẹ́rẹ̀ẹ̀rin wò àmọ́ ti déhùn mi nìkan ló kúnjú. àdéhùn mi. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n kínní kan bàjáwo rẹ̀ jẹ́ o. kí ló bàjáwo jẹ́. kò sí ohun méjì tó bàjáwo rẹ̀ jẹ́ ìyá wa bí kò ṣe yí pé a gbàràdà fọmọ rẹ ni o. gbàràdà. sí ti dáadáa ni ìyá wa. bẹ́ẹ̀ ni sí dáadáa ni nítorí ó di dandan kọ́mọ rẹ ó mọ̀ fẹ́ wọ́. Ah, ah. fẹ́ wọ́ ó fi hàn pé ó di dandan pé kó máa jalè. bẹ́ẹ̀ ni. Rabiatu kí ló dé tó ní ká dé agbára ọmọ rẹ nígbà tó o bẹ̀bẹ̀ pé kára lé ayé gbé fún. bẹ́ẹ̀ ni èmi ni mo bẹ̀bẹ̀ fún lóòótọ́ àmọ́ ẹ má jẹ́ tàn yín o ilá ọmọdé ti fẹ́ gàjò nírè ariwo ẹ ti pọ̀ jù wọ́n wá rí wípé agbára tó wà lára èyí ó ti pọ̀ jù ó pọ̀ jọjọ orí ẹ̀ lọ ó ti wá ń ṣìwà yẹn hù jù etí mi ti kún láàrin ìgboro kó dẹ bá mi lára mu mọ́ kì í ṣe pé mo sọ wípé ká gba gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀ o ẹ kàn bá mi fà wálẹ̀ díẹ̀. Rabiatu níbo mọ̀ pé ó lè jíjà níṣẹ́ ọmọ rẹ tó o sì mọ̀ pé bó ṣe ń jalè láriwo rẹ̀ ó mọ̀ pọ̀ sí i níbo mọ̀ pé iṣẹ́ olè jíjà níṣẹ́ rẹ̀ ó ní gbọ̀ngàn abiyamọ fún déwù mi ó wá ní ká dágbára rẹ̀ kù ní ìsìn olórí hmm. rábìà tó ti dọmọ ọgbà hmm. ó sì ti dandan kọgbà ọgbà àfi ká tẹ́wọ́ gba rábìà tù rábìà tù àtúnṣe ń bẹ lórí ọ̀rọ̀ ọmọ rẹ̀ àmọ́ tó bá fẹ́ kábẹ́ ẹ fagbára ẹ̀ wálẹ̀ ọ̀já abiyamọ ọjọ́ kìíní àná àfi kó lọ́wọ́ wá o kó o mú wá sàárín wa ń bì mhm. ìgbà yẹn la lè ṣe nǹkan kan sí. jábí amú tí mo fún adéwùmí níbo ni mo ti wá fẹ́ rí yẹn wọ́n ti lò ó fún un. ó wà ní o nítorí pé àwárí lobìnrin wà nǹkan oṣù. Hmm. àwárí. Mr. Lawrence ṣe wà. ó wí bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe rẹ̀ <laughs> ó bí níbi ọkùnrin ni <laughs> ẹ. ọlọ́run ló máa ń wí bẹ́ẹ̀ tó máa ń ṣe bẹ́ẹ̀ àmọ́ mo sọ fún yín jọyìn náà I told you mo ní mo máa get to the root of this matter which I did. ó ah. mọ nǹkan tó ti ń bá fún mi jù ní mọ́tà yìí. báwo ni o ṣe máa gbé òdìdí erin lérí ká ah. máa fẹsẹ̀ wáyà <laughs> that is kábíyèsí yìí imagine ọba aládé kó gbé adé sílẹ̀ ó máa jalè kí ni tó mú ẹ tó ń wá nínú ìlú ìtòwé òdo. tèmi. Um, well òun ló mọ nǹkan tó ń wá because èmi ò lè dáhùn fún un <laughs> but the very first day tí mo ti meet woman nìyẹn hmm. my spirit doesn't go well with her hmm. yeah mo á wò pé kẹ́ èmi náà fi mú fínlẹ̀ hmm. màá lè ṣe kí ni màá lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ bàtà máa wà boys yẹn wọ́n sọ fún wa náà wọ́n ní pé ọba inú ìlú wa ọba like kábíyèsí pé kí ni ó wà náà àwọn táwọn jọ ń ṣiṣẹ́ yẹn you can see it's very as in terrible thing ni. Ah, ah. gbogbo nǹkan yóò kàn péré tó kàn cross my mind ní sèpè àwọn guys yẹn mm-hmm. kí ni oògùn la fẹ́ lò ó ti máa yín ní gàtà yín nígbà <coughs> ká máa fi get them ẹyẹ má kánjú náà hmm. ẹ má wọrí má update yín tó bá ṣe ń jẹ. Hmm. ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ tó bá dé bridge. Oh, cross it <laughs> i understand so ẹ kì í máa lọ. <laughs> ẹ stop ẹ yọ yẹ pọ so i will talk to you later all right boss.